You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wa ifá kú bójú ọjọ́ ṣe rí mo kí ẹ̀yin ya mo kí ẹ̀yin bàbá wa mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ààyè ọpẹ́ yọṣẹ ọlọdọ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ààyè ọpẹ́ máa yọ fún wa lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa láàyè ọpẹ́ máa fi máa yọ mo kí gbogbo ẹ̀yin tí ẹ máa ń bá wa kí ètò wa ẹ̀yin tí ẹ máa ń tẹ láì tí ẹ máa ń fi comment rẹ god bless you bẹ́ẹ̀ ṣe ń kí mi pé mo kú ètò bẹ́ẹ̀ náà lèmi náà ń kí yín pé a kò gbòòjì ọjọ́ ṣeré èwo la mú wa fún wa lọ́jọ́ títí òní wípé ká sáré ṣe àgbéyẹ̀wò hmm, ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tí ẹni kẹ́ yọjú sí wa kẹ́ wò nǹkan tí à ń ṣe lórí ìkànnì aláyọ̀ yìí yorùbá ni mí yorùbá ni ìran mi hmm, èmi ọmọ kóòtù òjì rẹ̀ èmi ọmọ aládé hmm. Ah, lórí ìkànnì yìí èyí tó kàn wá tó mú wá tó jẹ wá lógún òun ní ibi tá a bára wa báwo la ṣe wá fẹ́ kúrò nínú oko ẹrú yìí mọ̀ ẹ́ pé ọlọ́run tó láyé tó lọ́run òun nìkan nìkan ló lè fònà wá kò sí bá ṣe lè rìn torí má mi kò sí bá ọmọ èèyàn ṣe ní ṣe ìjọmọ ènìyàn àwọn kan wà tó jẹ́ pé a ti kó eh, a tán wá fẹ́ sọ wípé àwọn fẹ́ da ìrìn àjò yìí rú pé bó bá ṣe gbà làwọn ṣe fẹ́ fún bọ́ ọlọ́run jù wọn lọ. bẹ́ẹ̀ náà la tún ṣe àmójútó lórí báwo ni wọ́n ti fi gbọ́ wa ló kó ẹrù ẹrù ọpọlọ ẹrù ọpọlọ àti ẹrù ọkàn àwọn tó kó wa lẹ́rù wípé àníṣe ọlọ́run ò rántí wa ọlọ́run ò fún wa ní ẹni tó lè jíṣẹ́ fún wa wípé òun jẹ́ ọlọ́run hmm, báwo la fẹ́ ní irú ìtúsílẹ̀ ọpọlọ yìí wípé no ọlọ́run ò ṣe wá ní ìkà ọlọ́run ò jẹ wá ní ìyà bí òun ṣe wípé àwọn ancestors wa àwọn ló jẹ́ onínú mímọ́ àwọn ló jẹ́ oníwà pẹ̀lẹ́ bí àdàbà àwọn ló gba onílé àti àlejò tán kó wọn mọ́ra nǹkan tó kó bá wa nìyẹn òun náà dẹ̀ lóyìn kó bá ìran wa títí di èmi eléyìí ibi tó bá ti rí tán bá ti yọ tán bá ti yọ nǹkan ẹpọn fẹ́ lu ọmọ ọmọ yánmírín tó ṣe nǹkan aburú tàbí wọ́n fẹ́ lu ọmọ ẹ fúlàní ọmọ haúsá tó ṣe nǹkan aburú wàá máa rí yorùbá tó máa fẹ̀yìn máa pọn wọnú ilé lọ tó dẹ̀ jẹ́ pé tó bá jẹ́ àwọn èèyàn máa dáwọ́ jọ láti sun onítọ̀hún ìran tí ọlọ́run tó dá wa nìyí gbogbo eré òtúsílẹ̀ ọpọlọ yìí òun ni à ń gbéyẹ̀wò lórí ìkànnì yìí ẹ káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ lẹ́ẹ̀kan sí ẹ ìmí ọmọ yìí àbúrò yìí náà ni Dr. Zabby Talk Show ààyè ọpẹ́ yọ mo dẹ̀ gbá ládùúrà yìí pé gbogbo wa pátápátá ní agbára lọ́wọ́ Elédùmarè ní ààyè ọpẹ́ ló máa yọ lé wa lórí lórí ọmọ lórí ọkọ lórí ìdáwọ́lé wa láàyè ọpẹ́ ló máa fi yọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ bí a ṣe máa ń ṣe ètò wa èyí tá a bá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ a kọ́kọ́ fi ṣe warm up ni lẹ́yìn ìgbà yẹn a máa wá wọ àárín ètò lọ lóní pẹrẹwu tiẹ̀ jẹ́ ká tẹ̀ ọkọ̀ ṣe ìdánwò kékeré yìí fúnra wa kó tó di wípé a máa wọnú ètò lọ ìdánwò kékeré la fẹ́ ṣe ẹ má gbàgbé láti fi comment section yín comment sílẹ̀ nínú comment section pẹ̀lú ìdánwò kékeré tá a fẹ́ gbé yẹ̀wò God bless you ẹ máa bá mi ká lọ. Imagine your mother left your poor father when you were just eight months old. Your poor father struggled to take care of you and later got married to another woman. That your stepmother take care of you till you became a very successful doctor in life who has a very large hospital. One day, an accident happened which affects your stepmother and your biological mother. Now they have brought them to your hospital and you have Just only one injection to save one of them. Now, who are you saving? Your stepmother or your biological mother? I feel it in the comment section and that is fact, that is the truth. Ó ń ṣẹlẹ̀. Ẹ̀ẹ́n tó bá wá ṣẹlẹ̀ sí Sàkàní wa, irú ẹjọ́ wo la lè dá? Tàbí tó bá ṣẹlẹ̀ sí wa, irú ẹjọ́ wo la lè dá? ẹ jẹ́ ká àti gba ibẹ̀ yẹn wọlé náà. àfikún náà ń kó ṣàánú wa lórí ilẹ̀ tí à ń sọ wípé a ní kò sí ọ̀nà àbáyọ bó ṣe lè hùn kó mọ ọ̀nà àbáyọ kankan ò sí bí òun ṣe wípé kí ọlọ́run kókó wa mọ̀ ṣe kó ṣíjú àánú ẹ̀ wò wá láìpẹ́ láì jìnà hmm? kí gbogbo wa kájọ máa gbégbá ọpẹ́ ọlọ́run wa ní jẹ́ ká gbégbá ọpẹ́ tipátipá now ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ àti ìwọnú agbami ètò a sì ń ṣe wọ́ọ̀mù hmm? ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tí arábìnrin ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ ẹ̀yin tẹ́ báyìí ń wele àti ìwọnú agbami ètò tẹ́ ẹ̀ bá wò tán ẹ lè mọ nǹkan tí a fún yín lọ́jọ́ títí òní náà. Within the banking premises, it is in Nigeria. Nigerians can't be seen as buying Naira in Nigeria. It is wrong by every standard. If you have noticed, most ATM machines attached to banks are always temporarily out of service. It is worse over the weekends. Friday, Saturday, Sunday, better not have an emergency because your bank will fail you. My question is, what are banks for right now? What exactly do the banks do? And who owns this POSs spread round the city? Now, every bank in Nigeria, they all have ATM machines within the banking premises. Their rule before now used to be from zero to 100,000 kind of transaction, use the ATM outside so that you don't have a crowd in the banking hall. But for some time now, by choice, they have all decided that those ATM machines don't work. They probably work during banking hours, you know, skeletally. They just work, you know, but the minute it is 10 minutes to 4, most of them are off. They're out of service. However, these POS operators who are just next to the bank, next to the bank, I mean like next to the bank, even shops, grocery shops are beginning to learn the same thing. Their own ATM machines inside where you pay exact amounts don't work, but they all have POSs outside, still attached, but you have to pay those charges. Why do Nigerians have to buy Naira in Nigeria? Why? Because that's exactly what this amounts to. You buy Naira at from between 5% and 10% of how much you want to withdraw based on the location so if you are in my community, for instance, you get to pay 10%. If you are in Port Harcourt, maybe you get to pay 5%. Maybe if you are right in front of the bank, like, but right now, they all have uniform charges. They'll tell you it's 300 Naira per this, per, per 5,000 or so. Who owns those POSs? Because after you pay to withdraw, your bank still charges you bank charges. So the average Nigerian is paying multiple times to withdraw the same amount of money. Who owns the POSs? Who in the bank is ensuring that the citizens of Nigeria buy Naira in Nigeria? Regulatory body. Onasi walk, do. That is the real abuse of the Naira. Yeah, go get them. Go and get them. It's, it's useless. Yesterday, I had to use all the grace of God inside of me not to have lost it in public. It's insane. All the banks needs to be called to order. Nigerians can't be buying Naira in Nigeria. Those POSs needs to be regulated and whoever it is that is ensuring that the ATMs don't work within the banking premises needs to be thrown out of the bank. Huh. ẹ̀yin ìyá mi bàbá mi ma ma o wọ́n dẹ̀ ti sọ di normal thing nínú nàìjíríà ìlú and i'm pretty sure pé máa ti máa ṣẹlẹ̀ gbogbo nǹkan bí aburú bí aburú tó bá ti ṣẹlẹ̀ ní nàìjíríà bẹ́yìn ó máa ṣe ó máa bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ ní àwọn other africa country i'm pretty sure pé tá a bá lọ tá a bá lọ gbá research lé lórí ní àwọn african country ní because wọn ò rí bí ìbàjẹ́ wọn rí pé giant of africa àwọn àwọn ló ṣe nǹkan tó normal ni ẹ wo ìdààmú tó dẹ̀ jẹ́ wípé àwọn tó wà nínú báǹkì àwọn ló ń ṣiṣẹ́ yẹn ìgbà tó jẹ́ pé kò máa mọ̀ọ́mọ̀ kan delay di nǹkan tó yẹ kán ṣe for ten minutes you will be there for an hour plus two hours three hours. because of kini okay because of Kini, ni ẹ jẹ́ kí n gbé wá àti pé lọ́wọ́ àwọn brothers and sisters tó ń ṣe short short short short short short short videos ẹni tó bá máa lè wo because irú short video tó bá ṣe ẹ̀yin tẹ́ bá ti rí fídíò ìrí ẹ type ẹ síbẹ̀ ẹ bá fi sílẹ̀ ní comment section àwọn kan á ṣe short one àwa kan á gbàjọ fún àwọn tó jẹ́ pé ọ̀n ní àǹfààní sí gbogbo àwọn WhatsApp group yẹn òun ni irú èmi yìí ni mo máa ń ṣe ètí bá rí i pé eléyìí ní kí mi nínú ẹ káwa àtàwọn èèyàn wa kájọ kán rí bí gbogbo ẹ bó ṣe ń lọ torí ẹlòmíì kò ní òun àti fámìlì ẹ nìkan lọ́jọ́ wà lórí whatsapp ẹ kò ní gúrùpù kankan tó ń rí èyí tó bá rí wò níbi tá a bá ti ṣe oní àgbájọwọ́ báyìí òun náà náà rí òun náà fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀. nàìjíríà bó ṣe àtúwárí sísá wa kan bíbáyìí òun náà tún ṣàlàyé ẹ máa rí wípé irú ìyá wa tó sọ̀rọ̀ tán yìí ń sẹ́yìn ẹ máa rí wípé tó bá jẹ́ pé àwọn pastors àwọn imam àwọn pastors àwọn ń jà wọ́n ń fèsì ọ̀rọ̀ ìdámẹ́wàá wọ́n ń fèsì bí ọmọ ọ̀jọ̀ ṣe ní dín àwọn pastors nìyẹn àwọn imam àwọn ń fèsì ìjà burúkú especially nílẹ̀ Yorùbá ń sìn tó bá lọ sórí orí youtube orí facebook orí tiktok wọ́n gbéra wọn lọ sí court hàn wá sí court wọ́n ṣe kinní kan gbogbo àwọn nǹkan àwọn ń bá lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìjọba ó yá báwo ni ẹ fẹ́ báwo náà ẹ fẹ́ fèsì ọ̀rọ̀ ìjọba irú ẹni tó ń sọ̀rọ̀ yìí ń sìn kò kúkú sọ fún yín pé ẹjọ́ ẹ bá wa pín nàìjíríà o kò sọ ń sìn pé òkè òun ti gbébọn òun fẹ́ lọ pàdé president náà gbọ̀ǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀dùn ọkàn nǹkan tí àwọn tó jẹ́ wípé ọ̀n ní ìgbàláyè ọ̀n ní opportunity tó òun ní láti lè ra data láti lè mọbi tó máa post ẹ̀ sí òun jẹ́ agbẹnusọ fún àwọn mẹ̀kánná níwọ̀nba ṣókí tó ṣe báwa náà ṣe jẹ́ agbẹnusọ fún àwọn mẹ̀kánná. Now, ẹ jẹ́ àtẹ̀síwájú yá orílẹ̀-èdè mẹ́ta rẹ̀ lè báyìí ẹja dùndún dòdò ẹja dùndún dòdò yorùbá ìgbò haúsá ní inú foil paper yìí nàìjíríà ní foil yìí òkìní ti pọ̀ jù nàìjíríà ò lè gba gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ẹ jẹ́ kó pín sí mẹ́ta kó ní kálukú máa lọ́nlọ́ ẹ̀ <laughs> wàhálà ẹ̀ ti pọ̀ jù ẹ jẹ́ kí yorùbá dá dúró kí dùndún náà ṣe kó ṣe kí ni kó lọ lọ́tọ̀ kí ṣẹlẹ̀ nìyẹn pẹ̀lú fídíò tá a kọ́kọ́ wò torí pé kí ni ó ti tóbi jù oníkàlù ẹ wo nǹkan tí Emefiele tó ṣe ẹ wo ẹ̀mí tó rán lọ sọ́run ẹ wo Yahaya Bello ẹ wo ehm, Dino ẹ wo wọn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tó bá jẹ́ pé oníkálukú ṣe àmójútó ẹ̀ nìbọn àwọn pípù yìí ò ní gbà wọn làwọn ò gbà tiẹ̀ ni wọ́n tún ti conclude ní ti gbogbo àwọn tó ní ẹ bàbá wa ní kẹ́ ṣe kíní kan fún bàbá wa ní kẹ́ ṣe kíní kan fún bàbá wa ní kíní kan kíní kan ẹ tèbi tó wá dẹ̀ ti débẹ̀ á dẹ̀ òkè ojú rẹ̀ ìran rèé o wọ́n máa tó máa campaign another four years. èmi ò ní bàbá wa ò ṣe nǹkan o èmi ò ní bàbá wa ṣe nǹkan o but àní tí bàbá wa bá kúrò ńbẹ báwo lè fẹ́ rí nǹkan tí Awólọ́wọ̀ ṣe lọ́jọ́ kìíní àná èwo ló kù ńlẹ̀ ńbẹ báwo lẹ́yìn Awólọ́wọ̀ báwo ló ṣe rí báwo lẹ̀yin bàbá yín tẹ ló wà ńbẹ̀ tó bá kúrò ńbẹ̀ báwo lẹ̀yin wọn yẹn fẹ́ rí ta ló fẹ́ gbélẹ̀ fún ta ni àwọn ìjọba Awólọ́wọ̀ tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe ń gbà yẹn ta ló ìjọba òun náà fún àfìjọba ẹ̀ ní àfihàn tàná ni bọ́rọ̀ Nàìjíríà bó ṣe rí ni àpèjúwe ẹ̀ ní sísá wa yìí làwọn náà tún ṣe short video náà fi ṣe àpèjúwe wípé ara ni àwọn èèyàn bọ ẹnu wa ò kò That is the problem. dídòdò náà wà ó wà láyé ààrẹ ẹ tá a bá wà lọ́tọ̀ọ̀tọ̀ orílẹ̀-èdè wa máa fẹ̀ irú àwọn orílẹ̀-èdè ẹja ìbá máa pọ̀ gan máa fẹ̀ mo kàn fi lè ṣe example yẹn <laughs> ẹ ẹ bá wa bẹ bàbá wa Tinubu yìí kán tiẹ̀ pín sí mẹ́ta ó ní ká kó máa lọ́ọ̀rẹ́ i'm you know what i'm fucking tired i'm just fucking tired. ẹ lórílẹ̀‐èdè títí wa kó ní ká kú ẹ bá wa bẹ̀ wọ́n we got to be tired of that country something is not working well can you not hmm. see. something is not right. oh my god i'm tired man. god bless you god bless you my sister god bless you now ẹ ká wá lọ ká wá ẹ gbogbo èyí tí ẹ pè mí nípa ọ̀rọ̀ S2 Ultimate eh, tí ẹ béèrè nípa ọ̀rọ̀ báwo ni ó ṣe jẹ́ òun lélẹ́yìí S2 Ultimate bóyá ẹ̀yin tí ẹ bá fẹ́ kàn sí wọn ẹ lè pe phone number mi whatsapp number òní bóyá tẹ bá dẹ̀ fẹ́ lẹ́kùnrẹ́rẹ́ sí ẹ lè lọ sórí ìròyìn fẹ́rífẹ́rí tv lórí youtube ẹ máa rí pẹ̀lú wọn lẹ́kùnrẹ́rẹ́ mi bọ̀ gbogbo ẹ bóyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni o eléyìí yàtọ̀ sáwọn tán àwọn eléyìí yàtọ̀ sáwọn tán máa ní tó bá ti ra rọ́ọ̀bù rọ́ọ̀bù yẹn ó gba gbogbo gbogbo nǹkan tó ń ṣe ẹ́ náà bóyá anything tẹ bá ní láti bá wọn sọ láti bá wọn discuss anything at all anything at all mo fọlọ́run anything at all your personal something at all at all tó bá fẹ́ sọ ìwọ kan pè mí èmi máa fún yín ní nọ́mbà wọn ẹ lè pè wọ́n ẹ lè discuss pẹ̀lú wọn you know for your private uh, you know one to one uh, lesson mm. but eh, èyí tó wà níbí báyìí oògùn ìdọ̀tí inú ẹ̀jẹ̀ ó ní tablet ó ní eléyìí ní oní onígbẹrẹfu ẹ eléyìí ní tablet ẹ ṣáà rí bó ṣe ń dán bẹ́ẹ̀ náà ni egungun egungun ròyàn yìnyín gbogbo àwa tó jẹ́ oní orúnkún ṣẹ̀ ń dùn mí ikùn mi yọ jù tàbí ara wúwo mo tó fẹ́ lo nǹkan kan báwo la rẹ máa ṣe light ìyẹn náà lélẹ̀ hmm? ọwọ́ ń kákò ọwọ́ ń dùn mí Eh, ìgúnpá gbogbo ẹ̀ ìyẹn náà òun náà líle hmm? èyí tó jẹ́ àfínpa àfínpa gbogbo ara ríro nǹkan kan ẹ rí pé mi náà ti lò tèmi dáa òun náà nìyẹn tí ẹ bá fẹ́ any anything at all anything at all hmm? ẹ pè nọ́mbà mi whatsapp only máa play ẹ̀ka tó parí ètò ẹ eh, máa fún yín tó bá lè jẹ́ pé ẹ fẹ́ wo advert wọn ẹ lọ sórí Fẹ́lífẹ́rí TV ẹ rí advert wọn full advert wọn bẹ̀ God bless you ẹ jẹ́ ká tẹ̀síwájú. now Elédùmarè ń gbọ́ ní ìjẹ́ nǹkan kan lónìí wọlé àbí ebi ṣe. owó ọ̀sẹ̀ lásán fifty Elédùmarè ń gbọ́ mi ò jẹ nǹkan kan lónìí. wọlá bí ebi ṣe ń pa mí ní àtòwúrọ̀ ọlọ́run ọba aláàánú tí mo sì ń ronú níbi mo jókòó sí wípé kí nàmẹ̀ ọ́ jẹ lálẹ́ débi àárọ̀ ọ̀la elédùnmarè ń pe ọlọ́run ebi ò ní pa ẹwà aṣọ ọmọ tí mo fọ hmm. omi ni mo fi ń sànù hmm. torí pé kò sí owó ọ̀sẹ̀ lásán fifty naira kò sí hmm. owó ọ̀sẹ̀ lásán tí màá fi rọ̀ sẹ́ẹ̀ fọṣọ ìní mo wà ń gbàdúrà sọlọ. Ah! ẹlẹ́kùnrin ìkẹ́ láyé ń pè bá. so oníná kówó iṣẹ́ mi fún mi ṣòye yín bọ́mi wàá mọ̀ bóyá ẹ mọ. ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan ìbẹ̀rẹ̀ nìyẹn mi ò kún kàn fẹ́ gbé síwájú díẹ̀ torí orin tó ń pè yẹn ọmọ bóyá máa ní copyright. ẹni tó nílò owó náà tí mo lè kó owó iṣẹ́ mi tí mo lè kó fún láti fi ṣe nǹkan owó náà ni fifty thousand naira lówó náà ó nìyí mi mọ̀ bóyá ẹni tó nílò ẹ̀. mo mọ ẹni tí ẹ lè kó fún tí o lè máa lò ó. Mhm. báwo lẹ́yìn náà ṣe jẹ́ sí i ṣé tí mo ṣe jẹ́ sí. ẹni náà ẹni náà bó ṣe jẹ́ sí mi ọ̀rẹ́ mi ni. òkè ọ̀rẹ́ yín ni. bẹ́ẹ̀ ni. kí n lọ kówé fún wọn. Ah, ẹ lọ kó fún wọn bóyá wọn lè wo ọlọ́run kí wọn ó fèmí náà bẹ̀. ṣe lè mú mi lọ síbẹ̀. mo lè mú yín lọ mo lè mú yín lọ ẹyẹ ẹjẹ àjọ lọ. tó o bá pojú ilé kẹ́ni ń kọ́ bàbá ta ló lè mú ọ sí i. mo kàn mo mọ̀ọ́mọ̀ láti stop ibẹ̀ omi. kàbìtì kàbìtì. mo fẹ́ wo nǹkan tẹ́ máa sọ ní tí bá ní mo fẹ́ kó fún yàn kí nìdí tẹ́ ẹ fi wò pé kí n wá lọ kó fún ọ̀rẹ́ yín tẹ́yìn gangan ò fi gbà. èmi gan-an tiẹ̀ fẹ́ béèrè pé kí nìdí tí ìrẹ̀gàn fífẹ́ kó oṣù rẹ̀ fún yàn. torí pé ó wù mí ni bẹ́ẹ̀ni kí wàá nídìí tẹ̀yin fi wá wò pé kí wàá lọ kó fún yàn pé fẹ́ mú mi lọ bẹ̀ tẹ̀yin gangan ò fi wá gbà. nígbà tí èsè mi gan ló ń òpìlẹ̀ fẹ́ kó fún ló jẹ́ sọ wípé kò mú ká lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi náà lè wọlá bí mo ṣe mú wá kó fèmí náà bẹ̀. grandma sherry fifty thousand naira ló wà ní ọwọ́ mi yìí fídíò dẹ́n rìkọ́dù yín láti àárọ̀ ó nìyẹn. a ní ṣe rẹ̀ mo ìmájì ìbáyé ṣe tóbi tó àpótí. fún ọ̀rẹ́ èèyàn torí pé mo sọ pé mo fẹ́ kó fún ẹ̀dẹ̀ tún fẹ́ mú mi lọ fún ẹni náà tẹ̀dẹ̀ sọ wípé ọ̀rẹ́ yín mo gbọ́ tẹ̀ ń tẹnu mọ́ wípé bóyá ọ̀rẹ́ yín náà wọ ọlá ọlọ́run tó náà máa ṣàánú yín nínú ẹ̀ grandma ẹ̀yin gangan mo fẹ́ kó fifty thousand naira yìí fún ẹgbàá. tó o bá pojú ilé kẹ́ni ń kọ́ nǹkan kan lónìí ní tí ń jẹ lálẹ́ àti táwọn ọmọ òkú ọ̀run ọ̀jẹ́ ni mo sọ pé ìwọ ọlọ́run ìwọ ni mo ti fẹ́ rí oúnjẹ fún àmọ́ ìlálẹ́ yìí hmm. débi àárọ̀ ọ̀la mo ní kí ni fún àmọ́ òkú ọ̀run débi pé mi náà wà jẹun ah, mo ní ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ní táwọn ẹ̀yọ́ jẹ wá pèsè fún mi hmm. ah, mo ti ná gbogbo owó tán yóò ṣe yìí. Hmm usage lọ́mọ wọn kan dákẹ́ sí ah. àgbàlagbà ọmọ ọmọ eh. ọmọ tí wọ́n gbé wá yìí ah, ah, àtijọ́ àti mú ọjọ́ nira. wọlé àbí ebi ṣe ń pa mí ní àtòwúrọ̀ ọlọ́run ọba aláàánú tí mo sì ń ronú níbi mo jókòó sí wípé kí ni àmì ọ̀ jẹ́ lálẹ́ dèbí àárọ̀ kí ni mo fẹ́ jẹ elédùnmarè ń pe ọlọ́run ebi ò ní pa olúwo ṣeun sáà máa ṣàtìlẹ́yìn mi èmi ó máa yìn ọ́ èmi yóò máa gbé ọ̀gá ìwọ sá máa ṣàtìlẹ́yìn mi èmi yóò máa gbé ọ̀gá èmi yóò máa gbé ọ̀gá ìwọ sá máa ṣàtìlẹ́yìn mi èmi yóò máa gbé ọ̀gá èyí tó ń ṣe tó ń gbé sí ojú ayélujára ọ̀hún la ní tó bá yẹ pé mo lè wá nínú èyí táwa náà ń ṣe eh, kí n play ẹ mi ò mi ò prepare ni ẹ understand but kò mo mọ̀ pé it's not professional but eh, mo lè mo kàn lè play mo kàn lè play ẹ díẹ̀ kẹ gbọ́ ti ṣáìdì ti ọ̀dọ̀ ti charity ti ọ̀dọ̀ tiwa. Eh, Uh. Mm, non può. Mm, ok now mo mọ̀ mi mọ̀ bóyá bẹ́ẹ̀ a máa ṣe gbọ́ kẹ́ lè mọ̀ pé kẹ́ wá wo ibi tí àwọn èèyàn yẹn la máa fi mọ̀ pé a ní kò lè dà kò fẹ́ẹ̀ dà tán irú àwọn ẹ̀dá báyìí wọ́n máa ní mọ́tò dànù wọ́n kò ní kankan ṣẹlẹ̀ ní Sango ó ní gbogbo ẹ ṣáà rí fídíò yẹn mo gbà pé kí n gbé mi mọ̀ pé mo máa sọ̀rọ̀ débẹ̀ orí kan tó ń kúkú ìyà tó kúkú ìnira ó ń jà kákàkiri àwọn pípù yìí ò dẹ̀ kí ẹ̀ àwọn aráàlú ló ń jẹ gba ẹ̀ ló ń go through a lot nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àlékún òkè bí epo ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn fọhùn bí ènìyàn àwa ò ní kí wàhálà kó ṣẹlẹ̀ nílùú nàìjíríà torí pé ó ti wà nínú àkọọ́lẹ̀ wípé ó ń kó gbogbo wa papọ̀ ni a dẹ̀ rí wípé ẹ̀tọ́ wa ni wípé ìgbà tí èkó ò ti ké bí eku tẹ̀yẹ ò ti ké bí ẹyẹ ẹ ṣe wò ó ṣe ẹ ṣe jẹ́ àṣẹ báyìí ẹ a mọ̀ wípé kò easy nǹkan yìí ti pọ̀ jù ẹ rí sísá wa tán ọ̀rá ṣe short video yẹn tó wá fún wa ní tó fún wọn lẹ́sàmpù wípé nǹkan yìí ti pọ̀ jù nínú ẹ̀ nǹkan tó ṣe rí báyìí nìyẹn irú àwọn ìyá yìí tó yẹ kó wà nínú tó máa gba pension ọmọ ẹ kú ó kó àwọn ọmọ ọmọ tó wá sí lọ́dọ̀ ẹ wá worú àwọn ọmọ yẹn ẹ jẹ́ kí n pè kíni kẹ wá worú àwọn ọmọ yẹn irú nǹkan táwọn ọmọ yẹn tó ń dà sí ìgboro now. alájà sálámà lẹ́kọ̀ọ́ apá alájà ọdún ẹ̀mí ó sọ̀pẹ́ o ọlọ́run dáhùn ọmọ sí o ṣe mo dúpẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ o ọlọ́run mọ̀ bá mi dúpẹ́ fún ẹ o gbogbo bí n bá ti ń kírun ni máa ń ṣàdúrà fún ẹ ọlọ́run lérò máa rẹ̀ àdúrà ó rẹ̀ gbà àdúrà ó gbà ó kéré wá lé o wàhálà ilé ìyá rẹ ilé bàbá rẹ wà á nípa tó dáa tó dáa tó dáa ń bẹ̀ o ìṣòmọdópẹ́ ọmọ rẹ náà pàdé aláàánú ọmọ rẹ gbogbo tá máa dáwọ́lé níṣẹ́ àṣejèrè náà máa máa ṣe ìṣòmọdúpẹ́ ọlẹ́mọ̀ bá mi dúpẹ́ fún ẹ mi mọ mi ìmèrò tí mo lè máa rántí ẹ ń bá máa ra nǹkan rán ní tiẹ̀ bọ̀ tí mi ìmèrò tí mo lè máa rántí ẹ ní o ṣé mo dúpẹ́ o ṣé mo dúpẹ́ o aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún o ṣé mo dúpẹ́ ọlọ́mọ bá mi dúpẹ́ fún ẹ o ṣeun. náà òun nìyẹn àwọn yẹn aláàjì àyè tó ń sọ̀rọ̀ yìí grandma yìí ọmọ wọn tí a ti fi sí school nínú kíní advert tá a máa tí mo máa ń play fún kíní charity wa ọmọ yẹn tá a ti fi sí school a máa wà bóyá bíi ọmọ bóyá bí ọmọ nine years something like that ó ti wà ní dss eh, bóyá ss márìkì ẹ jẹ́ kí n sáré wò bí wọ́n ti send eh, eh, kíní bail school wọn wọ́n ti send ẹ̀ sí mi ẹ jẹ́ kí n sáré wo ibi tó máa bọ́ sí nsìn ss ss one ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ bọ́ sí whereas pẹ̀lú ẹ̀jẹ̀ ó yẹ kó ti ṣe ó yẹ kó ṣe ju bẹ́ẹ̀ lọ ẹ bá rẹ́ni tó ti ń bá mi bọ̀ láti bóyá bíi five years bíi five years or bíi five years or six years ló ṣẹlẹ̀ a fẹ́ a fẹ́ gádà owó fún bàbá ẹ̀ láti ṣe surgery kan ni you know kó tó di pé bàbá ẹ̀ ṣe ó ṣaláìsí ọmọ yìí bẹ̀rẹ̀ òun ló dúró ti bàbá yìí ni òun ló fi jẹ́ kí wọ́n affect school ẹ̀ ó ti wà bíi nine years nígbà ẹ̀ mi rò pé bóyá kò yàtọ̀ sí ọmọ primary two torí gbà tí bàbá yẹn tó ṣe aláìsí a wá mú ọmọ yẹn foundation wa a adopt ọmọ yẹn because ìyá gan ti gbé ọmọ lẹ̀ láti kékeré hmm? ìgbà tí accident yẹn tó ṣẹlẹ̀ bọ̀bọ́ yẹn ọ̀dọ̀ ìyá ẹ̀ woman tó ń sọ̀rọ̀ yìí ọ̀dọ̀ ẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ìyá ẹ̀ ló ń gbé lọ́jọ́ ń gbé nínú yàrá kan náà bẹ̀ torí mo débẹ̀ ìgbà tí mo lọ sí nàìjíríà nígbà náà lọ. now ọmọ yẹn nígbà tí bàbá ẹ̀ kó wá wà pẹ̀lú ìyá yìí ṣe mọ̀ torí pé a ti wọnú Eh, kíní iṣu bàbá ẹ̀ kó tó di pé bàbá yẹn kú àgbẹ̀ tí bàbá dẹ̀ ti kú akànbọ̀ sórí ọmọ ni pé ọmọ yẹn kan tó fi sílẹ̀ lè jẹ́ ká ẹ̀ àjẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a ṣì ń ṣe títí ìdílé ni òun lè rí pé ẹsẹ̀ wọn ló ẹ̀ṣẹ̀ fẹ́ bọ́ sí yẹn a dẹ̀ ti wà eh, ó máa wà bóyá bí ọmọ bóyá bí ọmọ thirteen or something like that ó yẹ kó tẹ̀ ti ṣe tán ṣe mọ̀ torí pé wọ́n da sẹ́yìn gbígbọ́n wọ́n da padà sẹ́yìn gan ni mo á dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé kò ń ṣe àwa náà àmọ́ rí from adam àmọ́ rí ní ibì kankan ṣé ó yẹ yín sìn kódà private school ló ń lọ body nouns ló wà ó dẹ̀ ó dẹ̀ ń sọ́kè alukoran as well ẹ understand sìn ó jọ ọmọ tó ń lo hijab gan pàápàá ó dẹ̀ ń lọ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí kíní school gbogbo wọn because òun nìkan kọ́ gbogbo wọn náà sẹ̀ǹdẹ̀ sí mi ní ìgbò yìí náà bíi three days ago wípé eh, tí wọ́n bá fẹ́ wọlé school nǹkan tó máa san owó eh, school wọn lélẹ̀ kí ni mo fẹ́ sọ ní pé àwọn nǹkan tó yẹ kí ìjọba kan mójútó àwọn nǹkan tó yẹ kí ẹ wo orú ìyá yìí náà ẹ wo orú ìyá yìí ọmọ tí ìyá yìí bá tọ́ ọmọ tí ò jẹun sùn àwọn leléyìí nǹkan tán dà sí gbòòrò lélẹ̀ ẹ jẹ́ àlọbẹ torí ẹ mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ ọ̀rọ̀ charity wa ọ̀rọ̀ foundation wa arọmọdọ́mọ wa kò ní gbégbá bára gbogbo wa pátápátá náà máa ń ṣe àdúrà fún kọlọhún wọlá àwọn tí àmọ̀rí tán jẹ nínú ìlágùn wa ọ̀rọ̀ wa ò ní dojúrú gbogbo ibikíbi tó bá ti porí wa láìda ẹni tó bá dérò òun lérò ń tọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá porí wa láìda because a ní kíkẹ́ni tó yó kó má yó àdẹ́lẹ́ni tó ti yó kó kébi kó pa ẹnikẹ́ni tó bá ronú aburú sí wa abẹ́ ọlọ́run tó láyé tó lọ́run ní ẹlẹ́dàá àwọn tó jẹ́ pé ó ń jẹ nínú ìlágùn wa tá a kí ẹlẹ́dàá wa kó má gba aburú kó má gba àyàbọ̀dè ní ọ̀dọ̀ àwọn amúniṣe ní afàìmọ̀niṣe ni now ẹ jẹ́ ká wá lọ sí ọ̀dọ̀ àwọn irú àwọn grandma yìí tí ọmọ wọn ti kú hmm? tọmọ wọn ti kú nǹkan tán wá dà sí gbòòrò mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa pín ètò ẹ bá wa pín ètò yìí ẹ bá wa pín ẹ bá wa fi kọ́mẹ̀ntì náà sílẹ̀ báwo ló ṣe rí lọ́dọ̀ yín ojú wo lẹ fi wò gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí lágbára lọ́wọ́ ọlọ́run ojú òní tiwa àní báláyé fọwọ́ tí god bless you. God mama me born plenty children go say if one no do one go do for him. He don tell am comot for How many years? Bóyá ẹ̀gbọ́n nǹkan tó sọ ń bẹ̀ yìí, ó ní my mummy has a plenty children. He always say if one no do, one go do. Bóyá ó dẹ̀ ní bàbá òun ló sọ bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká túnbẹ̀ yẹn gbọ́. No do one go do for him mommy bought plenty children. Go say if you want. My mommy eh, brought or bought. Uh, my mommy ṣe kí ló pè náà. Me bought plenty children. Go say if you want no do, I go do for him. Is that our? Tí kan ò bá ṣe, excuse me, excuse me. Tí kan ò bá ṣe, ìkan á ṣe òun lóhun tó ń kọ òun dẹ lóhun tí àwọn ìyá ìyá ìyá ìyá ganan ń kọ á láwọn bímọ púpọ̀ torí pé tí kan ò bá ṣe ìkan á ṣe oúnjẹ láfíríkà gan-an ló fi balẹ̀ ayé jẹ́ bí bá ṣe ń sọ̀rọ̀ yìí àti mọ̀ọ́sì àwọn tó jẹ́ pé abẹ́ ìsìn náà sá sí àwọn ọmọ yẹn leléyìí o irú àwọn ọmọ grandma tán sọ̀rọ̀ yẹn at the end of the day ibi tán máa dàrí tán máa dà tí ìgboro leléyìí àwọn náà wá di gba ìgboro jẹ ta ló fà á ta ló fà á ṣáwọn grandma ló fà á ṣé bàbá tó bí wọn ni tàbí ìjọba ìjọba tó jẹ́ wípé àwọn ni bàbá àwọn ni ìyá aráìlú tó bá bímọ o ò lè ṣe ọmọ ẹ ní a ò torí pé kí ni ìwọ gangan ìjọba ló ni ẹ ọmọ tó bí ìjọba ló ni ẹ ibo wá níjọba ti mójútó anything nílùú nàìjíríà torí pé a ti pọ̀ ju nǹkan tán lè mójútó lọ. now. come off house. how many years now. e don reach like three years abi two years. kí lorúkọ ẹ. ìdòwú. ìdòwú kí ni. ṣọ́ọ̀ṣì morúkọ ẹ kí ni sọ́ọ̀nì mẹ. Eh. Eh, ah god kò morúkọ ẹ mọ́. my daddy name eh baba beji. ah god can you see that shows that he doesn't even know his name again which sure you don comot for house. You don tell am comot for house. how many years now. It don reach like three years abi two years. why you comot for house. na because my mama no dey give me food. your man no dey give you food if i follow am work he no go give me money complain go say make i dey go where i dey go go find money what about your daddy my daddy there your daddy there ṣé ever since don comot for house they don look for. ṣé wúrò ọmọ yẹn ó ní ìyá òun máa ní kóun lọ síbi tóun bá fẹ́ lọ kóun ṣàlọ mú owó wa kóun lọ you know because ọmọ tó wà nílẹ̀ ti pọ̀ jù ọmọ tó wà nílẹ̀ ti pọ̀ jù. they don call you come find but me i no gree. why you no wan go back home. Because if I go back home, they go, they go suffer me for there. You want go school? Yes. You want make your life better? Yes. What do you want to become? Yahoo boy. Just. At the... I can't laugh. Check gbọ́? Because you tó ń gbọ́ nìyẹn ohun tó ń gbọ́ nígboro nìyẹn ohun tó ń gbọ́ ní street nìyẹn gbogbo anybody tán bá wá rí tó ń lo big cars ó ń bìlíìfì pé bóyá nǹkan yahoo náà ṣe tán fi débẹ̀ ọ̀hún rírì mọ meaning tó bá dẹ̀ mọ̀dẹ̀rẹ̀ àwọn náà máa máa le wípé táwọn bá mú kan tàbí kan ṣe rí pé èyí tó wọ bíi red bíi wine ṣe rí pé òun ti ń dàgbà láàrin wọn at the end of the day ó máa wá rí pòkè ẹ jẹ́ ká ra fóònù ẹ jẹ́ ká ṣeré ẹ jẹ́ ká ṣètò ẹ ó pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ o ó pọ̀ kákàkiri ìgbà kan rí bóyá bíi three years ago bíi four years ago Chief Sunday Igboho lọ kó wọn ní abẹ́ bíríìjì ni bí eh, Dr. Yomi Amsat mo ṣe bẹ̀rẹ̀ program wọn nígbà yẹn lọ níbi seven years ago tí n bá right ẹ̀yin tẹ́ bá ti ń bá Dr. Yomi Amsat bọ̀ ní years tó ti pẹ́ bíi seven years ago nsìn lẹ́yìn ìgbà kan kó tó di wípé wọ́n mú wọn ní prison tán fi mú wọn lọ sí prison ẹ̀ eh, pẹ̀lú ajímọ̀bí bí nǹkan kan before kájímọ̀bí tó gbé wọn yẹn ná ti ń ṣe díẹ̀díẹ̀ bọ̀ ìgbà tó wá dàbí kájímọ̀bí fi wọn tán tí kèsì yẹn tó fi die down ó dàbí pé wọ́n wá bẹ̀rẹ̀ gbọ̀ngàn gbà yìí tó máa ṣa àwọn ọmọ tó máa gbé àwọn ọmọ wá kò pọ̀ báyìí mọ́ ọ̀hún ṣe ọ̀hún ṣe mọ́ọ̀tì nípa ẹ̀ mo mọ̀ ẹ́ pọ́ mọ́ ọ́ wọ́n possible kan ni o because mo ní a friend of mine then bóyá bíi six uh, six years ago ó lọ sí ó lọ sí ó lọ visit ibi táwọn ọmọ yẹn wà ó lọ yọjú sí wọn bẹ̀ kí ni mo fẹ́ lò nínú gbogbo wọn tó ń ṣẹlẹ̀ ní pé dídí dìbà àwọn ìjọba ò tiẹ̀ ọ̀hún tiẹ̀ ọ̀hún tiẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa àwọn rí Chief Sunday Igboho náà ní àwọn ọmọ tó lọ kó ní abẹ́ bridge abẹ́ bridge náà ti lọ kó wọn life and direct bíléèdì bó ṣe ṣe yìí bí Sunday Igboho náà bó ṣe lọ kó lọ ṣà àwọn ọmọ tó rán lọ sí school fídíò yẹn nígbà yẹn tẹ́ bá rántí. wọ́n dàbí pé kò pẹ́ tọ́rọ̀ ìgangan ṣẹlẹ̀ yẹn after ìgbà ọ̀rọ̀ ìgangan yẹn nígbà yẹn náà. ẹ wòran ìyẹn lẹ máa fi mọ̀ ipa láǹṣe nǹkan kan ní ẹgbọ́n nǹkan táwọn ọmọ sọ wọn níyàwó. ẹ wá wo àwọn ah oh my god oh my god mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pa kúbojú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò hmm. ojú òní ti wà ọ̀rọ̀ wa dayọ̀ ọ̀ wà ní kọ̀sàlẹ̀ àpò àníbálá ìfọwọ́ ti o lágbára lọ́wọ́ ọlọ́run no going back ni ọ̀nà owó ló máa jẹ́ mọ̀ wípé láìpẹ́ láì jìnnà ìyanu àṣẹrẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run now. My name is Samuel Dugbeson from Ogun State. Agoy Iwoye. I once worked with Ikeja Electric as a linesman. That was in 2017 to 2023. Mo fi wọ́n ṣiṣẹ́ so ever since then I've been as a technical staff with Ikeja Electric. So on this fateful day, which is June 3rd, 2022, we set out to work as our daily work option. So that particular work was to be done on high tension, which is 11,000 volts. Meanwhile, before we can work on 11,000 volts, we had to first of all turn off the light for safe working space. So the light has been turned off by us, but unfortunately, the operator ẹni ẹni tó máa máa paná tó máa ń tanná padà ṣé a máa ní olóhùn gbàgbé pé lọ padà tan iná nìyẹn. Right now, I'm planning on getting a bioelectric prosthetics, which will at least enable me to do things myself. I know with the help of God, I'll be able to get that because it's very, very expensive. The last time I tried making an inquiry from Hector Biomedical Hospital at New Delhi, because I'll be traveling down there to get it, and I won't be going alone. So let's say roughly I'll be needing 80 something million naira. I'm trying to use this medium to appeal to everyone. watching this video, you should come to my aid and assist me in acquiring this my electric prosthetics because it has not been easy. Let, me be sincere with you. We know how things is for even someone with two hands to do things. Not God for me without two hands. But I know with the help of God and we human, it's acquirable for me. So I'm using you to please appeal to everyone to come to my aid, to make me independent again. Hmm. Hmm. ṣe rírú àwọn nǹkan báyìí mi ò fẹ́ ṣòwò account number wọn màá sọ reason fún yín ìfojú wa ti lóríṣiríṣi nígbà tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ foundation yìí láti bí ọdún bíi méjì sẹ́yìn àwọn èèyàn kan máa lọ́gẹ́ wọ́n wá fi àkáǹtì nọ́mbà wọn wọ́n máa fi sí end wọ́n máa gbá àkáǹtì nọ́mbà nítorí yẹn wọ́n máa gbé kúrò tó ti yé yín sìn gbọ̀ǹkan tá a fẹ́ jẹ ẹ̀yìn ẹ̀ wò ó ẹ wo irú nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ wípé ìjọba nàìjíríà ìjọba nàìjíríà. My name is Samuel Dugbeson from Ogun State, Agoi Iwoye. I once worked with Ikeja Electric as. My name is Samuel Dugbeson from Ogun State. ṣẹ̀rí ọgbọ́n ẹ̀ méjèèjì ni ọ̀hún ní ibi iṣẹ́ kò ń ṣe nílé o ní ibi iṣẹ́ ó lọ sí ibi iṣẹ́ ni ó lọ ibi iṣẹ́ ni Ah, níbi tí àwọn èèyàn kan dẹ̀ ti ń kó ogún kógún tó ń kó ọgbọ̀n ah, ó ga o ẹ wá ní ká àwọn kan wá ń ṣèwàásù fún wa pé ẹjọ́ wà lọ́rùn èyí tó wà láyé yìí gangan kan dìgbà tí gbogbo ayé tó bá bàjẹ́ tó bá dàrú tó bá dókú tó bá ti yálayàlá rédèrèdè tí ò ti ní mínì mọ́ táwọn pásítọ̀ kan dẹ̀ ṣì wáyé pé àwọn fẹ́ máa fún wa ní lẹ́kṣọ̀ àwọn fẹ́ máa ṣe wàásù fún wa kí ló kù nínú wàásù nínú nǹkan tó bàjẹ́ tó dàrú yìí oh my god oh my god báwo ló yẹ fẹ́ dáa ẹlẹ́dàá àwọn eléyìí gan ìtàjẹ̀sílẹ̀ àwọn eléyìí gan lásán ìnira àwọn eléyìí gan ìbànújẹ́ tó ń go through lásán gan kò lè dáa bọ́ọ̀ ní tí àáfà bá fẹ́ lọ wọnú kò ní jójú ọmọ ilé kéwú àwọn ìjọba yìí náà tíyà bá máa jẹ wọn ilé ayé ti bàjẹ́ wọ́n ti ba ayé jẹ́ wọ́n ti bọ̀nà jẹ́ ẹ wá wo àwọn pastors. So it's easy, you, as Coming out for the first time, this year, yeah. Mm -hmm. This one. Did you also um, recruit her? Yes, this is me. And this As is, you can uh, see. the lady that you were This man reveals to us he was the mastermind behind the alleged acts. Blessing, She comes Sunday morning because I, I tell her that uh, it's not a big deal. I'll just give you a paper, a card written you were uh, positive, now you are negative. So it's easy, you don't talk anything. This Pastor Jackie will talk for you. 33 year old Blessing Kwemelau further reveals his role was to recruit. Yes. He claims he trained visitors to stage disability during sermons. I was uh, going to them and speak to them clearly. Guys, you know what the Nigerian did when they act. We are going to act when we are acting, we want our things to, to be as real. So when we say you are creeping. ṣé mo sọ fún yín ẹ̀yin ẹ̀yin bàbá <laughs> ṣe rí nǹkan tí mo sọ mo ní kíní pos yẹn mo ní àwọn Africa country ní ìlú emúlọ máa ṣe torí pé wọ́n ti rí Nàìjíríà kó ṣe ṣe gbọ́ statement tó sọ ó ní ṣe mo bá wọn Nàìjíríà ṣe act ó ní ṣe mo bọ́ ṣe act lórí stage nínú church àwọn náà fẹ́ ṣe ọ̀nà táwọn fẹ́ gbà láti ṣe lélẹ̀. Put ah. hmm. you must act as that. God heals you of HIV. HIV free. Revesai was not his only enlisted actor. There were many others. We were something like uh, three to four teams which were doing the same job. So for me, they were coming like uh, blessing. We need 10 pupils for wheelchairs, uh, three ladies, which will say we were having breast cancer. Uh, we want somebody like uh, she said I was deaf. When the pastor prays for her or for him, he or she will say, I'm, I'm now hearing. You see? So I was uh, finding people, telling them, uh, this job is like this, like this, like this. He says he was given more role play because of his physique. The time I arrived at the church, I take. ṣe boy pé ó this job àwọn need this job We go tó ń sọ salary fún un want wá look àwọn more. lọ́gbọ̀n tó wà ń bẹ̀ not more. tó ń pretend bí àwọn títà àwọn ọmọ because àwọn ẹlòmíì náà gbọ́ gbọ́ nǹkan tá à ń sọ wọ́n rí i pé à ń sọ rubbish ni ẹlòmíì tẹ̀lé gbogbo yá ń ṣe láàyè ìtẹ́ ọlọ́run you know but àwọn òyìnbó wọ́n ti go through gbogbo nǹkan táwọn go through a máa padà borí ó lè má wàá jẹ́ ní time tiwa but àsọtẹ́lẹ̀ náà ó máa máa jáde wípé àwọn kan ti sọ àwọn kan àwa náà kó sí ọlọ́run ló yọ wá o ò lè wà nílùú òyìnbó fún donkey years kó má ní nǹkan kan láti gé nílẹ̀ you are a fool because humanity lòyìnbó ń ṣe òyìnbó ò ṣe anything fún ẹ torí pé bóyá ẹ̀sìn bọ̀ àwa tá à ń ṣẹ̀sìn àwa là nífẹ̀ẹ́ ara wa àwa ló jẹ́ pé wọ́n fi ẹ̀jẹ̀ èèyàn lè fi mu gàrí ta ló wá ń tún nǹkan ọlọ́run ṣe ta ló ń ba nǹkan ọlọ́run jẹ́ lórúkọ ọlọ́run irú grandma tó ń sunkún lẹ́ẹ̀kan tán fún ní fifty thousand irú òun á tún máa lọ ṣọ́ọ̀ṣì á lọ máa dáwó fún àwọn four one nine yìí fún àwọn four one nine yìí program kan ń bọ̀ lọ́nà tá a fi kí ìjọba Ògùn state ọ̀rọ̀ wa Ọlọ́run ti ń gbà ó ti ń lọ sí ìmúṣẹ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mọ̀lẹ́yìn rẹ̀ ẹ máa fojú sọ́nà bọ̀bọ́yá bífọ́ ilé ìdẹ́ni anyhow bọ̀ ẹ máa rí èyí tẹ́ bá ti rí Ogun State níbẹ̀ program lọ́wọ́ wọn gan ni torí ọ̀ àìmápa ẹnu mọ́ wa a ti ń rí iṣẹ́ ẹ̀yin tó wá lè pé ti wò ẹ bá mi fi sínú comment section ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ that person I lift him or her up as if he is crippled. I put him or her on the wheelchair. I put eh, another one in the basement floor overflow inside uh, at the different corners. I see there's a, a, a name written Tandeka. Gwemelao says a chain of communication would be initiated and SMSs would be passed on, giving instructions to actors. He shows us a barrage of text messages he claims are sent to actors during a service in 2017. I text there whilst we were on the church because we go with this lady we said to her, We will tell you your scripture there. So when we arrived there, the lady I was working with, she, sent me the message. She said, Tell that lady that she was not hearing for three years, as you can see. Yeah. Then I tell her, not hearing for three years. Then I see she never replied. I say, Come out. She come out of the church and I explained to her that if the pastor prayed for you, even somebody if somebody talking to you don't answer, you are deaf, don't hear. But after she declares, you start screaming, jumping, as you can see here. Scream now and say, I can hear, I can hear. Go in front now. You see? Guemelao reveals this was also extended. ẹ wo èrò ẹ wo èrò wọ́n gbowó ní oye tó bá wọlé wọ́n máa ń pè kí àwọn tó ń ta ọjà wóróbo wóróbo yẹn ẹ mọ èrè tán máa ń jẹ wóróbo wóróbo tó dé pé láti monday to monday náà máa ń ṣe service monday to monday ni monday tuesday wednesday thursday friday saturday sunday ní sa one way or the other service ṣàmàwà tó dẹ̀ jẹ́ pé ẹ máa dáwọ́ mẹ́ta. ẹ̀yin ò mówó ẹ̀ máa ẹ̀ láti dáwó ni the two special services. and then this this other one uh, this other one she was on the wheelchair this guy uh, it was the vip service so the team was like break the platter and crush the head of the viper so I tell him here, after breaking the platter, you will shake and stand. Because he was on the wheelchair, as if he is crippled. You and see? he was not crippled? He was not. Hmm. Okay, kí ẹ̀yin okay, mi mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò ipa kú bójú ọjọ́ ṣe rí kò fẹ́ẹ̀ dáa o kò fẹ́ẹ̀ dáa wọ́n bá wà ń bẹ̀ fún twenty years wọ́n tún gbélé fẹ́ lónìí tó ojú kan náà ló máa wà kò sí nǹkan kan tó ná wípé kán tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé kóníkàlùkù ní ọlọ́pàá títì kóníkàlùkù máa mójútó ọrọ̀ ajé oyè báyìí ni kẹ́ máa mú wá sàbújá from there àwa fi wo òkè ṣó wà òkè tàbí kò tún wà òkè ẹ ti ẹ bẹ̀rẹ̀ láti ibìkan bọ̀ ẹ ní rárá ẹ ló tì ẹlẹ́yìn ni ẹlẹ́yìn lọ́lọ́run torí àwọn àwọn eléyìí kọ́ ni ọ̀rọ̀ pé alágbára kọ́ lélẹ̀ máa ń sọ wípé àwọn ọlọ́run àwọn because àwọn eléyìí náà ṣe ọlọ́run ọlọ́run wà nínú kinní kan ọlọ́run wà nínú ìwé kan kinní kan kinní kan àwọn gbogbo ni ọlọ́run wọ́n fi wá kó wa lómi ẹ̀rù jẹ ló bá yẹ pé bóyá wọ́n fògùn búra fún wọn wọ́n fi ṣọ̀pọ̀ náà whatever tẹ́fà wọ́n fi búra fún wọn ni wọ́n lè bẹ̀rù àwọn ọlọ́run yẹn bọ̀ àwọn ọlọ́run eléyìí láti Amẹ́ríkà ìjọba bìrìtìkó ìjọba France àti àwọn ti irú ti nàìjíríà yìí àwọn gógó lọ́lọ́run wọn bá ní kí ilé ayé parẹ́ ń sìn ó máa parẹ́ ilé ayé fẹ́ parẹ́ rẹ̀ gbogbo nǹkan tó ń ṣe ní Israel tó ń ṣe káàkiri ẹ múye èèyàn tó ń gún bẹ̀ ẹ múye ẹ̀jẹ̀ tó ti lọ ṣá àwọn yẹn ò kírun tàbọn ṣe prayer ẹ jẹ́ ká yá wa ẹ jẹ́ ká yára wa ní break wọn kí wa lẹ́ẹ̀kan sí pé àkókò jẹ ọjọ́ ṣe rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ nọ́mbà mi lórí WhatsApp only Eh, ibi tẹ́ máa ti rí nọ́mbà náà lélẹ̀ ẹ má gbàgbé láti pín ètò yìí ẹ dẹ̀ má gbàgbé láti fi comment pín sílẹ̀ náà báwo lẹ ṣe rí sí kí ni èrò ọkàn yín ẹ má gbàgbé láti bá wa tẹ like sí mi ò ní ṣìwí ẹ̀yin náà ní ṣìwí gbọ́ èyíkéyìí tí n bá sọ ń bẹ̀ tó bá kojú ẹ̀ káàtó ẹ ṣàforíjì fún mi ọmọdé ò kí ń mẹ̀kọ jẹ kó máa rà lọ́wọ́ ní agbára lọ́wọ́ ọlọ́run ọwọ́ wa ní kọ̀sàlẹ̀ àpò ẹni ọlọ́run bá bùn ẹ jẹ́ ká bùn àwọn à ń bẹ lọ́run ẹ̀ tẹ́ bá nígbàgbọ́ lórí mi òun bá jẹ ten kobo òun bá jẹ one naira one naira ibikíbi tẹ bá fẹ́ kówó náà lọ òun ló máa lọ bóyá tiẹ̀ fẹ́ rántí láti ṣe sàárà fún bàbá ni tàbí ìyá ni tàbí ẹ kò fẹ́ ṣe thanksgiving tẹ̀dẹ̀wé pé ibo ni kẹ́tì ẹ̀ darí ẹ̀ sí ẹ jẹ́ ká darí ẹ̀ sí ọ̀dọ̀ àwọn ọmọ aláìní ní agbára lọ́wọ́ ọlọ́run àní dẹrù wa nù ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wa ṣe ìgbà tí ṣọgbọ́n bá máa jiná fún wa jẹ hàn ní nípa dìde ìṣẹ́jú kan fún wa ní agbára lọ́wọ́ ọlọ́run ọjọ́ òní ti wá ọ̀rọ̀ wa kò ní já sẹ́kún kò ní já sí ìdààmú mo mọ̀ pé lágbára lọ́wọ́ ọlọ́run ayé ọpẹ́ dẹ̀ máa yọ èyí tó ti yọ kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ibi tí ẹ máa ti rí nọ́mbà mi lè ẹ jẹ́ kí n gbé wá kí ẹ lè kọ sílẹ̀ tẹ bá fẹ́ kàn sí mi lórí èyí tí a ṣèpolówó ẹ fún bóyá anything at all anything at all anything at all bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni lólóhùn ọ̀tọ̀ anything at all tí a bá fún yín ní nọ́mbà wọn ẹ lè pè wọn ẹ lè bá wọn sọ ẹ rí i pé mò ń tẹnu mọ́ anything at all anything anything at all kò dúró lórí wípé bóyá wọn ń ṣe eléyìí nìkan confam ni mo mọ kí lágbára lọ́wọ́ Ọlọ́run ojú ọ̀nì tiwa ọlọ́run ìjásẹ́kùn God bless you one love zabi lives ifa foundation àánú lolówó fi ràn wá la fi ń sọpẹ́ fọlọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparẹ́ láyé àwọn èèyàn tá a sì ti sọpẹ́ pàtàkì pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádé àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì lóòótọ́ ẹ̀yin gan-an lè jìká tí ò jẹ́ kó rí ó jábọ́ lórí ìkànnì zabi lives ifa foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú èdè àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rì bọ́lọ́hún ṣe ń lò wá lórí ìkànnì Sabi Lifesaver Foundation tá à ń fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ iye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká. gẹ́gẹ́ bí èrò wa ní Sabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ ètò tí lọ síwájú sí i ló jẹ́ àmọ̀ fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀síwájú sí i. ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣe òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. ẹ lè fi tẹ́ ẹ bá wà lágbàáyé account number five seven nine eight six eight six zero one three fcmb fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé plus two three four eight one two five seven five four four nine two tàbí kẹ́pẹ́ plus two three four seven zero eight four three four five six nine six bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́pẹ́ Dr. Zabby gan lórí whatsapp nọ́mbà wọn plus four four seven four four zero seven one five five four two ní life saver Foundation. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.